ọba tí ó yọ̀ǹda fún ẹnìkọ̀ọ̀kan wa lọ́kùnrin àti lóbìnrin annakó namina àṣà ó kàwá kún ọ̀kan nínú àwọn tó tún máa ṣẹ̀mí lásìkò tá a wà yìí lábẹ́ kòtòrọ́tínà wà lábẹ́ haulina kìí ṣe ọgbọ́n kan ńlá ní bẹ́ẹ̀ kìí ṣe ètè kan láǹfààní àti dá olúwa fi ṣẹ́wà kù sí ọjọ́ òní lórílẹ̀ ayé ambi Allah subhanahu wa ta'ala ziyadatuna fil umri lílé wa fún lọ́jọ́ orí àbí Allah subhanahu wa ta'ala an yakuna ziyadatan fi ta'a kólúwa kó kà kún ìlékún dáadáa níbi ìtẹ̀lé tàṣẹ ọlọ́run àbí Allah subhanahu wa ta'ala kó ń ṣàṣe àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí ìlànà tànàbí sallallahu alaihi wa sallam tó mú mú lẹ́mìí wọn tó ga lẹ́mi wọn tí ó nífẹ̀ẹ́ tó jẹ́ tí wọ́n fi nífẹ̀ẹ́ sí jù àbí Allah subhanahu wa ta'ala kó ṣàwà náà lọ́kàn nínú àwọn tó ṣe wípé ìlànà tànàbíwa Muhammad sallallahu alaihi wasallam oníjẹ tí yóò mú mú lẹ́mi wa tí ó bá bàrà lọ́dọ̀ wa tàbí ìjọkàn nínú àwọn ọmọlẹ́yìn ànàbíwa Muhammad sallallahu alaihi wasallam ní ayé àti ní ọ̀la al àti gbogbo ara wa kọ́lọ́n kí ó ṣàlékún rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. alimaido ẹ̀rí ọ̀rọ̀ tí àjọ fẹ́ gbéyàwó láàrin ara wa àwọn nǹkan tó ṣe wípé àwọn àáfàá wọn ṣẹ̀ṣẹ̀ máa sọ náà ni fàtàkì fa iná bíkírọ́ tàǹfà olùmọ̀mìnì ìwà ní ìwà nábì máa rán wọn létí torí pé ìrántí yóò máa wúlò fáwọn ìgbàgbọ́ òdodo. bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣubuhat àwọn ìrújú òun ló ti gbòde kan ọ̀pọ̀lọpọ̀ àwọn allegation burúkú òun ni tó ṣe wípé ó ti káàkiri nípa àwọn tí wọ́n ń pè ní ahlu sunnati wal jamaa láwọn oríkì eléyìí tí ò dọ́gba láwọn ókọ eléyìí tí ò kì ṣe orúkọ fún àwọn tó jẹ́ ahlu eléyìí ní ó bùkátà kí àlàyé ó máa wá lóòrèkóòrè láàrin ara wa bákan náà àti ní àárín àwọn èèyàn míì náà tí wọn ò fi ní máa fi irú àwọn allegation báyìí tó jẹ́ allegation èyí tí ò jẹ́ òdodo fi kan àwọn ènìyàn bákan náà àwa náà tí a bá jẹ́ ọ̀kan nínú ẹni tó ṣe wípé ó ń gbìyànjú láti tẹ̀lé ìlànà tànàbíwá Muhammad sallallahu alaihi wa sallam a gbọ́dọ̀ mọ àwọn ojúṣe wa níbi ìtẹ̀lé ànábì níbi ìjẹ́ ahlùsúnnẹ́tì ọ̀lìjàmà kí láwọn nǹkan táwa náà gbọ́yé nípa tí wọ́n ń pè ní ahlùsúnnà bákan náà kí ni ibi tí aláàkìsí tá a kù sí gẹ́gẹ́ bí wípé èmi náà jọ́kan nínú àwọn ahlùsúnnà ṣùgbọ́n àwọn in tí ó rò papọ̀ mọ́ tá a gbọ́dọ̀ máa rí lára ahlùsúnnà bóyá èmi àbí ìwọ mo kù síbi àwọn nǹkan kan ibi ọ̀rọ̀ bá ti ń wá lóòrèkóòrè lẹ́nu àwọn àfà ẹnikálukú mọ̀ mú títí ẹ̀ náà. ẹ̀rí abẹ́kọ̀ nípa sífáàtì ahli sunnati wal jamaa ìròyìn wo ló ń bẹ fún àwọn tí wọ́n ń pè ní ahli sunnati wal jamaa ṣùgbọ́n tí ká tó máa sọ̀rọ̀ nípa ìròyìn a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nípa táwọn wo ni wọ́n ń pè ní ahli sunna eléyìí ní a mẹ́nubà àwọn àwọn ni wọ́n pè ní alùsùnà bákan náà wà má aqidatuhum kí ni ìgbàgbọ́ àwọn alùsùnà kí ni àkídà wọn kí láàdì ọkàn wọn torí pé ń tá a máa ń gbọ́ òun náà ni fọ́n mọ̀ àwọn alùsùnà ní àwọn alákìídà àwọn alákìídà bẹ́ẹ̀ ni alákìídà ni gbogbo èèyàn náà lálákìídà àkídà kan lè jẹ́ àkídà tó ń sahiha àkídà tó ń fasida èèyàn lè jẹ́ alákìídà alákìídà burúkú bẹ́ẹ̀ ni èèyàn lè jẹ́ alákìídà gidi àmẹ́nìkan ò sí láyé tí ò kì í ṣe alákìídà kódà bẹ́ẹ̀ bá gbà wípé òpó náà òun ni ọlọ́run tòun òun lòun ó máa jọ́sìn fún òun náà ti di kí ni alákìídà alákìídà olóòpó náà a kàn máa fi tìsí ní pẹ́kọ̀ eléyìí jẹ́ alákìídà olóòpó náà ẹni tó bá ní mọ́rúwọ́ lòun fẹ́ máa sìn nítòun nítorí pé mọ́rúwá ọ̀rọ̀ wa ó pọ́tébù òun ló wá bàbàrà lójú òun lòun fẹ́ máa wá sí lòun fẹ́ mú lọ́lọ́run òun lòun fẹ́ máa bàbàrà a sọ wípé òun náà ní ìgbàgbọ́ rẹ̀ sí nǹkan yẹn òun náà ti di kíni alákìídà akànni alákìídà mọ́rúwá tí kò sẹ́ni tí ń bẹ láyé tí ò sí ṣe alákìídà àpọ́nlé ni pé kọ́mọ̀ pẹ̀lú pẹ̀lú alákìídà kọ́ àti ọmọ wa mọ̀ bínú àwọn tí wọ́n kéde alákìídà ni àti pé ẹni tó sọ pé alákìídà ni tó wò kìí ṣe alákìídà ni gbogbo ti ń bẹ ní àjọ kan èèyàn òun náà ni wọ́n ń pè ní kíni àkìídà wọ́n máa àkìídà tu ahli sunnati wal jamaa ni àkìídà ìgbàgbọ́ èyí tí ń bẹ fún àwọn tá a mọ̀ sí ahli sunna wa ma sifatuhum wa qasaisuhum kí wá ní àwọn ẹ̀ṣà àti àwọn ìròyìn ta lè rí fún àwọn tó ń pè ní àlùsọ̀nà tábà wá sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbéèrè wa wá wípé tó bá ṣe pé tí a bá sọ nípa àwọn àlùsọ̀nà yìí tó bá dáa oníkálukú náà wàá sọ wípé àtúbájá tó báyìí ni o èmi náà gbọ́dọ̀ jẹ́ àlùsọ̀nà àmọ́ tí n ta bá ti sọ nípa àwọn ìròyìn wọ̀nyí tí ò bá ti dáa ìdàn yẹ́jìbù àyìnyàtàbárọ̀ ha kúlù wáhìdì mìíràn ó ti dọ̀nà yẹn fẹ́ ní kálukú ni yẹn torí pé tí ò bá ti da lànà tẹ́sìkú ilé àníṣekí ni àní farawa ti síbẹ̀ ẹ gbogbo tí ò bá ti dọ́gba tó láwọn èèyàn kan nísìn gbogbo alámọ̀ wípé kéèyàn máa jalè kó dáa wọ́n wá àwọn èèyàn kan pé dáwọn eléyìí o fẹwọ́fẹwọ́ ni wọ́n wọ́n máa ń jalè ẹ wọ́n máa ń kidnap àwọn èèyàn àwa ni iyì ti ń bẹ fún wọn rèé àwa ní tí ìwọ ní tó irú tó ń ṣe yẹn ìwọ náà nífẹ̀ẹ́ sí àbọ̀ nífẹ̀ẹ́ sí gbogbo nílà táì tó bá gbọ́n tó nílà táì mọ̀ sáà ah, ìwà burúkú ni àwọn eléyìí ń wù mí ò gbọ́dọ̀ fíra mi tì sí ara wọn àmọ́ tó bá láwọn èèyàn kan ẹni dáadáa ni ẹni ire ni alámọ̀ náà ni wọ́n wá ní wọ́n ti tiẹ̀ èmi ò fẹ́ ni èmi ò fẹ́ fara mi tì síbẹ̀ tó o bá ti fara rẹ ti sí ọ̀dọ̀ alámọ̀ náà wàá fara rẹ ti sí ọ̀dọ̀ oníkíni èmi jàǹbá tó o bá ti fara rẹ ti sí ọ̀dọ̀ olódodo èèyàn wàá fara rẹ ti sí ọ̀dọ̀ kí ni o ọ̀dọ̀ òpùrọ́ bí ó ti máa lọ náà ni torí pé gbogbo nǹkan náà lolúwa dá ní kíni lákọ̀ọ́lábo ní what and opposite kí ni àwọn wo ni wọ́n ń pè ní ahlùsùnà bákan náà àti pé ìtí kí ni wọ́n ń pè ní súnà tó fi jẹ́ pé wọ́n fi ń pè wọ́n ní ahlùsùnà gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni a rọra fi ahọ́n ní tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ láàrin àsìkò tí ń bẹ fún wa ẹ̀rí tí wọ́n pè ní súnà mùsàkọ́tò ní gbólóhùn kan tí wọ́n mú jáde ní látara tí ìlí tó bá ṣe pé lọ́dọ̀ àwọn oníkéwú ni a sọ pé a mú un jáde látara fún ìlí ààdà ìndálukú fi yìí àmọ́ tá a bá fẹ́ sọ́dọ̀ àwọn àlùbàṣọ̀rì yìí a sọ wípé kẹ́límọ̀ yìí wọ́n fà jáde lára rẹ̀ fi ìlí sanna yasinu àwòsánná yasunnu gbólóhùn yìí tí wọ́n pè ní sunna wọ́n mú àwọn vẹ́ẹ̀bù kan jáde lára rẹ̀ eléyìí tá a mọ̀ sí sanna fàwọn masnun tọ́mọ́lì yẹn wà sanna nínú èdè lárúbáwá ó máa nítumọ̀ oríṣiríṣi nínú alukur'an kẹ́límà sunna yìí gbólóhùn yìí ó ní ìtumọ̀ oríṣiríṣi nígbà míì ó lè túmọ̀ sí albayan explanation asunna ó lè túmọ̀ sí àlàyé eléyìí ń bẹ́ẹ̀ ẹ̀rí rẹ̀ ń bẹ ní Al-Qur'an tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala olúwa sọ fún wa wípé sunnatallahi fil ladhina khalaw min qabl olúwa ní súnà ọlọ́run súnà ọlọ́run lélẹ́yìí lil ladhina khalaw min qabl eléyìí tá a ṣe fún àwọn tó ti síwájú tẹ́lẹ̀ ìyẹn ni pé eléyìí ni àlàyé ọlọ́run fún àwọn tani fún àwọn tó ti síwájú tẹ́lẹ̀ ìṣèkálímọ̀ súnà ó máa túmọ̀ sí albayan tá sí kíni explanation. bákan náà tabatula wọn bá ti wá fi súnà ròyìn ara rẹ̀ sunnatullah súnà ọlọ́run a máa wá túmọ̀ sí ahkamuhu àwọn ìdájọ́ ọlọ́run tọ́lọ́wọ́n ọba fi explain tó fi mú ìdájọ́ wá ipe ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ jìnà sílẹ̀ ẹ má ṣe lé nínú súnà ọlọ́run ìlànà ọlọ́run àlàyé ọlọ́run wà ámúrìhì àbáwọn àṣẹ tọ́lọ́wọ́n bá pa wá pé ẹsẹ̀ léyìí wà yìí àbí nǹkan bá wa pé ẹ sí léyìí ìwé lé àmọ́ àlàyé kí nìyẹn àlàyé ọlọ́run eléyìí jẹ́ ìtumọ̀ àkọ́kọ́ eléyìí tó ń bẹ fún kẹ́límọ̀ sunna bákan náà àsunna nínú èdè lárúbáwá ó ti lè túmọ̀ sí àsírọ̀tù wa ó lè túmọ̀ sí ojú ọ̀nà téèyàn ń gbà kọjá ó sì lè túmọ̀ sí sírọ̀ àlàyé nípa èèyàn biography èèyàn súnà àmọ́ túmọ̀ síbẹ̀ ní òde lárúbáwá súnà yẹn ní biography èèyàn ó lè jẹ́ ní tó dáa ó sì lè jẹ́ ní tí ò dáa ìyẹn Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ fún wa nù hadith wípé man sanna sunnatan hasana gbogbo ẹnikẹ́ni tó bá mú súnà dáadáa kan wá fàláwù ajruha onítọ̀hún yóò máa gba ládàá súnà tó mú wá kódà wà ájìrò mánà àmìlá àbíhà gbogbo ẹni tó bá tún wá ń ṣe ìlànà yẹn òun náà tún ẹnìyàn yóò tún máa gbọ́ kọmíṣà lórí ẹ̀ súnnàtà nábì ni pé mọ̀nsánà súnnàtà ìyẹn ni pé mọ́n wádọ̀ àtọ̀rí ìkànnì ẹni tó bá gbé ọ̀nà kan kalẹ̀ nínú àwọn ọ̀nà ó yí ọ̀nà kan a ti mọ̀ wípé ó dà kí ẹ̀mọ̀ ṣe sọ́dákọ̀ kàwárẹ́ nìkan sì kó wá ní àṣẹ́jì ah, wà lọ́wọ́ òun ó wá wo béèyàn mẹ́ta kan wípé èmi àti ẹ pẹ̀lú ọ̀dà pé ẹjá ká parapọ̀ ẹjí ká mọ́ dáwó láàrin ara wa inú rọmọdọ́nà yìí bó ṣe bí èèyàn mẹ́ta mẹ́ta ká máa fún lóúnjẹ ẹ́ ká máa fún wọn ní ìtọ̀rù ọwá ń dá wọn papọ̀ àwọn méjì wọ́n ṣe kí ni wọ́n wá ń gbìyànjú wọ́n ń ṣerú nǹkan yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn méjì ni àwọn mẹ́ta ni ó yẹ nǹkan yẹn ti ń bẹnú ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn méjì wá parapọ̀ àwọn mẹ́ta parapọ̀ láti yẹ kí ni láti yẹ súnà yẹn ni àdéhùn sọ̀rọ̀ láàrin gbogbo ẹnikẹ́ni tó rú irú ọ̀nà báyìí nínú àwọn ọ̀nà tó ti wà ńlẹ̀ tó lálàáfíà ẹni ìyẹn wá yé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ ṣe mọ́ ó wá yé ó wá bẹ̀rẹ̀ sí níbi pé àwọn èèyàn ń ṣe yóò mọ̀ gba aládàá ṣíṣe rẹ̀ ó gba ẹnikẹ́ni tó bá tún ṣe yóò tún mọ̀ gba commission lórí ẹ̀ eléyìí jẹ́ ká mọ̀ wípé àsọ́nà nígbà míì a máa túmọ̀ sí ọ̀nà tá a ṣe kí ni tá a ń gbà láti fi ṣe nǹkan bákan náà àsọ́nà nígbà míì a túmọ̀ sí àlàáda tó fa àbìtà ìṣesí tó fẹsẹ̀ rinlẹ̀ àlàáda tó fẹsẹ̀ rin ilẹ̀ súnà máa tọ́ka lé lórí. irú eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa náà al-Qur'an olúwa ní sunnata man qad arsalna qablaka min olúwa ní súnà àwọn tí a ti ránṣẹ́ síwájú rẹ̀ ìyẹn ni pé ìṣesí àwọn tá a ti rán síwájú rẹ̀ náà àwọn òjíṣẹ́ ọlọ́run ìṣesí wọn òun ni báyìí ọlọ́run wá júwe ìṣesí àwọn tó ti síwájú ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam olúwájúwe rẹ̀ fún ànábì sallallahu alaihi wa sallam yìí pé ìfẹ́ sí àwọn tó ti síwájú rẹ̀ nínú àwọn tààrán níṣẹ́ òun lè léyìí o wala tajidu li sunnatina tahwila ẹ lè rí àyípadà fún ìṣesí wa tààbí máa ń bá èèyàn lò ẹ lè rí ìyípadà níbi ìṣesí wa tààbí bá èèyàn lò eléyìí ni súnà ń bẹ ni ó tọ́ka lórí al-aadatu as-sabita tó yẹ kí ni o tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí jẹ́ nínú àwọn gbólóhùn tá a bá ń gbọ́ sunna sunna a máa tọ́ka lórí àwọn ìtumọ̀ mẹ́ta eléyìí tí a mú wáyé bákan náà tá a bá sọ pé sunna lọ́dọ̀ àwọn àfa àwọn àfa ẹ̀sìn tá a bá sọ pé sunna qala shaykhuna ibnu taymiya rahimahullahu ta'ala rahmatan wasi'a àbáwá ibnu taymiya ńgbà táwọn okò tán wọ́n ní tí wọ́n pè ní sunna hiya shari'a ẹ̀rí tó pè ní sunna òun náà ni òfin ọlọ́run wàyí a máa ṣàdá Allahu wa rasuluhu min ad-din gbogbo tí ọlọ́wọ́ bá bá ti ṣe lófin ìyí dá nàbí sallallahu alaihi wasallam bá ti ṣe lófin fa huwa sunnah ó láàpẹ́ ní kínú sunnah ìdá sunnah ò dúró lórí wípé ẹ̀ ọ́n ní sunnah làwọn tẹ̀lé wọn tẹ̀lọ́rọ̀ ọlọ́run sunnah ni ìtọ́lọ́wọ́ bá bá ṣe lófin àti tí ànábì náà ṣe kí ni o tí ànábì bá ṣòfin rẹ̀ òun là ń pè ní kí ni o àṣùnà bí òun ló fi jẹ́ pé ntọ́lọ́n bá ṣe lófin ọmọ ìjẹ́ súnà olúwa sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ike balig fi déètì ìgbọ́ wọn o ohun tá a ránṣẹ́ sí ẹ ànábì ń sọ̀rọ̀ fún wa ànábì ẹ̀sìtẹ́nì nǹkan fún wa ó ń ṣẹ̀ṣẹ̀ sí fún wa gbogbo ń tẹ́ ànábì ṣe yẹn ni ànábì ò bá lọ́wọ́ ara rẹ̀ wàmáyẹ̀ ń tukú ánilẹ̀ hawa ànábì ò sọ̀rọ̀ fẹ́ nù gbogbo tí ànábì sọ fún wa yẹn inú wa ilà wáyé yùhà aránṣẹ́ sànábì ni pé ó yá sọ báyìí fún wọn ànábì sì ń sọ àṣepọ̀ tí ànábì sọ fún wa ní ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ yẹn ni ta ló fún lọ́rọ̀ yẹn lọ́rọ̀ yẹn sọ Allah ìdán ọlọ́wọ́n ọba ló rán sí wa pẹ̀lú tó sọ fún wa ìtọ́lọ́wọ́n ọba sì ní kó sọ fún wa ló ṣe kí ni ló sọ fún wa ìdán ìta ànábì ìta ti mú wa ń ọlọ́run ìta nẹ́bí ìṣẹ́lófin ká ló ṣẹlófin Allah tàbá tí wọ́n sọ pé súnà súnà òun náà ni shari'atullahi wa rasulihi ìtọ́lọ́wọ́ ọba àtòjíṣẹ́ ọlọ́run ṣe kí ni o tó ń làálẹ̀ fún wa ó láṣẹ ní kí ni o súnà ìdàn lẹ́kàdé lẹ́yìn tí ó wá yé wa tàbá sọ wípé ahlu súnà àwọn onísúnà yóò mọ̀ wá tẹ́ka lórí pé alladhina àwọn tó ṣe wípé yatamasakuna bi kitabillah wa bi sunnati rasulillah ìdá pẹ̀lú àlàyé yìí yóò hàn sí wa wípé tẹ́mọ́sọ pé ahlu sunna ìtọ́ túmọ̀ sí òun náà ni àwọn tí wọ́n ṣe kí ni o àwọn tí wọ́n dìrọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń tẹ̀lé ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe tán gẹ́gẹ́ bí mùsùlùmí an yattabi'a kitaballah láti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run wa sunnata rasulillah láti tẹ̀lé súnnà nẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam ní ìbámu bá nẹ́bí ṣe sọ́kalẹ̀ fún wa fahuwa min ahli súnnà ẹ̀rí náà ti di oníkíni o omi súnnà ni. ìdá àtijọ́ onísúnnà kò kí í ṣe nǹkan tó bùkátà sí pé ẹnìkan fẹ́ lọ gba fọ́ọ̀mù nbìkan ìtúwọ́n pè ní onísúnnà òun náà ni kéèyàn dìtámì lórí wípé mo ṣe tán láti fira nílẹ̀ fún tọ́lọ́wọ́ bá sọ láti máa tẹ̀lé ní tánàbíwá Muhammad sallallahu alaihi wasallam tánàbí bá sọ eléyìí là ń pè ní ìjẹ́ onísunna bákan náà tó bá ní alùsùnà wọ́n tún máa fi sí lẹ́yìn pé wàlìjàmà alùsùnà tí wàlìjàmà àti mọ̀túmọ̀ pé alùsùnà àwọn tí wọ́n ń tẹ̀lé súnà wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ ànábì àdàlúgbẹ́ kò ní jẹ́ àgbọ́yé ni wípé alò súnà àwọn tó ń tẹ̀lé súnà nábì nìkan o àwọn tó ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àti kíni àti ìlànà nábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n ń pè ní kíni ahlu súnà àmọ́ wá pè wọ́n ní wali jamaa wọ́n máa ń fi kú kí ni túmọ̀ pé wali jamaa ẹ̀ríkẹ́lì mọ̀ jamaa nílẹ̀ èdè lárúbáwá òun náà ní àtiwọ́dọ̀ àwọn àfà ó ní ìtumọ̀ oríṣiríṣi tí wọ́n máa ń lò fún àlìjàmáà wọ́n máa lò fún àsọ̀hábà àwọn sàhábà ridwanullahi alayhim ajma'in pẹ̀lú àkóbá níyọnu sí wọn fàtí ní alu sunna àwọn tí wọ́n dìrọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run àti sunna nabi wàlì jàmáà tí wọ́n sì dìrọ̀ mọ́ ìlànà àwọn tani àwọn sàhábà qala al-imam al-qurtubi al-imam al-qurtubi رحمه الله تعالى والإمام الشاطبي الإمام nínú tírà wọn كتاب الانتصام wọ́n sọ nínú rẹ̀ wípé الجماعة Imam Shatibi ní ẹ̀rí tí wọ́n pè ní jàmáà hiya sọ̀háàbà òun náà ni àwọn sọ̀háàbà tó bá ti ń gbọ́ wípé àwọn ahlu sunnati wal jàmáà gbólóhùn wal jàmáà tí wọ́n fi sí yẹn àwọn wo ni wọ́n sọ yẹn àwọn sọ̀háàbà. alal khusus ní àdáyẹnrí ní ìṣàwọ́lẹ́sà àwọn gangan tàbá ti sọ wípé wal jàmáà àwọn ní ẹni àkọ́kọ́ tá à ń kọ́kọ́ ń sọ nípa pé àwọn ni jàmáà fa iná òun kí ló fà tó jẹ́ pé wọ́n pè wọ́n ní jàmá nítorí pé wọ́n mú lẹ́bí ní àkọ́mù ìmáàdàlọ́ àwọn gẹ́gẹ́ àwọn ni wọ́n gbé òpó ọlọ́run òpó ẹ̀sìn ọlọ́run àwọn ni wọ́n gbowó nígbà tí anábì sallallahu alaihi wasallam tó gbé ìsìláàmù dé àwọn ìwọ la nábì gbé lé lọ́wọ́ tó fi láǹfààní àti dórí tiwa àwọn sàhábà ni àwọn ni wọ́n mú egbò yẹn ní wọ́n mú gbòǹgbò yẹn wọ́n fi walẹ̀ dáadáa ló fi láǹfààní ayọ̀tàsáraba ilẹ̀ gẹ́yìnrìn ló fi láǹfààní kí omi ìyẹn sàn lọ́dọ̀ àwọn tó kù ìyẹn àwọn làwọn tá ń bọ̀ lẹ́yìn wọn. wà á rí sáwọ́ àwùtàdà wò òpó ẹ̀sìn ìsìláàmù yìí àwọn sọ arábàlọ́ lọ́wọ́ bá lò ní sábàbí láti mú kí gbòǹgbò rẹ̀ ṣe kí ni kó bọ́sẹ̀ wọlé dáadáa. wà á mú lẹ́bí náà láàyè jìtàmí òun náà aládọ̀ làálàtìn àṣà àwọn sọ arábà yìí àpanupọ̀ wọn wọn ò lè panupọ̀ sórí àánú àpanupọ̀ àwọn sàhábà wọn ò lè panupọ̀ sórí kíni sórí àánú. fàlùsùn fúnlẹ̀ wá rí dà ìmọ̀ musa ti bi ni gbogbo tẹ́ẹ̀sì tẹ́ bá ti ń rí gbogbo àdìsà nẹ́bì tẹ́ bá ti ń rí tó bá ti ń tọ́ka ánìní jàmáà ikọ̀ jàmáà jàmáà tansọ́rìfù iléyìn àwọ̀là ẹni àkọ́kọ́ tó kọ̀kọ́ mọ wọnú àlìjàmáà ó náà náà ta ni àwọn sàhábà lè sábùkì èyí eh, kí ló kàn tó fi jẹ́ pé àwọn ẹlẹ́ni àkọ́kọ́ torí pé àwọn gangan náà ni wọ́n síwájú fi zámànì wọ́n síwájú wa wá bákan náà wà lè fọ́dìlì wọ́n tún lọ́lá jù wá lọ àdébùsọ̀ láàṣìlá lórí kíni olójú ilé rẹ̀ fún wa àwọn ni wọ́n lo sẹ́ńtúrì tó dáa jùlọ ìgbà tí wọ́n ló dáa jùlọ àwọn ni wọ́n dáa jùlọ torí pé ànábì ní khairul quruni qarni sẹ́ńtúrì tó fi ń dáa jù ni sẹ́ńtúrì tí ó túmọ̀ sí pé ìgbà wọn ló dájú àwọn náà náà tẹ́gí ni o àwọn náà náà dájú arábìnrin lẹ́yìn tí wọ́n fẹ́ mọ̀lẹ́bí ní yẹlò lẹ́hùn àwọn tó bá tún tẹ̀lé wọn àwọn náà ló tún máa pe wọlé wọn níbi dídá fún mọ̀lẹ́bí ní yẹlò lẹ́hùn àwọn tó bá tún tẹ̀lé wọn àwọn náà tún máa pe wọlé wọn níbi kíni níbi dídá bẹ́ẹ̀ ló sì máa wá lọ ló máa wá lọ ló máa tẹ̀lé wọn bọ̀. bákan náà lẹ́yìn pé àlìjàmọ́ àwọn máa lo àwọn sàhábà fún un lọ́dọ̀ àwọn àfà tó má ti tún sọ pé alìjàmáà alìjàmáà yóò tè lakọ̀ alẹ́ yìí wọ́n máa ń lo gbólóhùn yẹn ala ahlil ilmi wọ́n máa lò fáwọn àfà ẹ̀sìn wa àìmàtul huda àti àwọn àìmà àwọn ẹni ìsíwájú wa tí wọ́n jẹ́ ní ìmọ̀nà almuqtada bí n fi dì àwọn tó lẹ́ pé a ò máa kọ́ṣe a ò máa rí wọn a ò máa rí wọn lẹ́ni kọ́ṣe nínú ẹ̀sìn wa wa man salaka àtàwọn tó bá tún rí ojú ọ̀nà tiwọn náà nínú àwọn àfà tó tó ń tẹ̀lé àwọn náà àwọn náà ti wà nínú àwọn kí ni o alìjàmà eléyìí ni ó ń bẹ nínú ọ̀rọ̀ táwọn àfà sọ bákan náà tẹ́lẹ̀mọ̀ jàmà a tún máa lò ní gbólóhùn alìjìmáwò alàlàk ìkórapọ̀ kéèyàn kórajọ sórí òdodo tó bá ní alùsùnnàtì wàlìjàmà àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lọ́rọ̀ ọlọ́run àti ìlànà nábì wàlìjàmáà tí gbogbo wọn wá kóra wọn jọ lórí kíni o lórí òdodo àwọn tí wọ́n kóra wọn jọ lórí kíni lórí òdodo àwọn àwọn wọn ni wọ́n bẹ̀rẹ̀ tọ́lá ti sọ pé àwọn jàmáà ta kóra wọn tuntun òdodo látọ̀dọ̀ àwọn tọ́lá ti bẹ̀rẹ̀ asọ̀hábà látọ̀dọ̀ àwọn sọ̀hábà ìdìwánu lọ́yí àlehìn kọ́lọ̀n kó bá ní wé kíni kó bá ní yọ ní sóhun ó mẹ́rin ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam tánàbí sọ wípé aljamaatu rahma wal firqatu azab ẹ̀nàbí ni ìkórapọ̀ ká kórapọ̀ rahman ni kéèyàn bá máa kórapọ̀ tó fi jẹ́ ìkẹ́ òun náà ni kéèyàn kórapọ̀ lórí kíni lórí òdodo kéèyàn bá kórapọ̀ sórí irọ́ èèyàn kórapọ̀ sórí àánú kò lè rí rámọ̀ lọ́nbẹ̀ ibi téèyàn ti máa ń rí àánú ọlọ́run indẹ̀lìṣùmọ̀ tá a bá ti kóra wa jọ tá a kóra wa pọ̀ òun náà ni ká kóra wa pọ̀ alákìrí ó alàlàákì tá a bá ti kóra pọ̀ lórí alàlàákì eléyìí àdéhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni wípé a ti di jàmáà nìyẹn a ti di àwọn jàmáà tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó yẹ kí ni tó yọ́nú sí eléyìí ni àwọn ìtumọ̀ tó ń bẹ fún àlìjàmáà tí a bá ń gbọ́ tó sọ pé ahlu sunnati wàlìjàmáà ìtumọ̀ rẹ̀ náà ni àwọn tí wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń tẹ̀lé ìlànà ànábì wálíjàmáà tí wọ́n sì kóra pọ̀ sórí kíni òdodo láti rí àwọn tó síwájú wọn ní àkọ́kọ́ tí í ṣe as-sahaba eléyìí àgbẹ̀yìn tí wọ́n ń pè ní ahlus sunnati wálíjàmáà bákan náà ìdán àwọn ahlus sunnati wálíjàmáà àwọn làwọn tó ṣe wípé humul ladina ya'maluna بكتاب الله. ẹ̀ nílé àwọn alùsùnà àpẹẹrẹpẹ́ tí ẹ bá tí ó jẹ́ bẹ́sìkì wọn òun àwọn tó jẹ́ wípé wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú tíra ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba jẹ wọ́n lógún ọ̀rọ̀ ọlọ́run ọba bàbàrà lọ́wọ́ wọn kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ló sọ tọmọ níbi ẹ̀sìn wọn ọ̀rọ̀ ọlọ́run ọba ni wọ́n kí ni ọ̀rọ̀ ọlọ́run ọba lórí ọ̀rọ̀ yìí ká tó fi kíni ká tó dáwọ́lé àwọn àlè súnà ni ya'maluna bi kitabillah wọ́n máa ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ tó máa fẹ́ ṣe pẹ̀lú kíra ọlọ́run ọba wọn ni àwọn òfin sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ayéluléyọ ẹ̀fọ̀ ọlọ́run bá lẹ̀ sẹ́gbẹ́ kan o àbájẹ́ mọ́ṣáláṣí àmọ̀ràn ọlọ́run ilé ọ̀rọ̀ ayélulé ara àlè súnà àti mọ́ṣáláṣí wọn àti níta àti níbi iṣẹ́ àti nínú ilé wọ́n máa ya'maluna bi kitabillah wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú kíra ọlọ́run bákan náà wà sunnati rasulihi wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú súnà nábì Muhammad sallallahu alaihi wasallam súnà nábì òun ni ó máa mú mílẹ̀mí wọn tó máa fi ṣiṣẹ́ láàrin ara wọn wa yatamassakuna bihima àwọn ahlu súnà wọ́n máa ń dìrọ̀ mọ́ tírà ọlọ́run àti súnà nábì wọ́n gbà mú kankan wọ́n ti yín ọ̀dọ̀ wọn wọ́n fi gbà wọn ò ní fọ̀rọ̀ ọlọ́run ọba wọn ṣeré ahlu súnà ò ní fi súnà nábì ṣe kí ni kò ní fi yẹ̀yẹ́ kò ní mú láwẹ̀wàá amúni nítorí kí ni ìtò sírọ̀sì ni wọ́yàdé ọ̀nà ilẹ̀ yìí máa ó sì àwọn alùsùnà wọ́n sì máa pèpè tán bá pè àwọn èèyàn lọ ibo ni wọ́n ń pè wọ́n lọ ìlà kitabillah wa sunnati rasulillah wọ́n máa pè wọ́n lọ sí kí lọ lọ́wọ́ bá sọ kí ni súnà nábì sọ kí là nábì sallallahu alaihi wasallam sọ fún wọn. wàhùn ashabu nabi àwọn tá à ń sọ yìí tó jẹ́ alùsùnà tàbá ti sọ pé alùsùnà alùsùnà orí àwọn wọlá ló ti bẹ̀rẹ̀ àwọn sàhábà tọ́jọ́ pé alùsùnà wọ́n máa ń lo tírà ọlọ́run àwọn táàǹsọ náà ni látòrí àwọn tani àwọn sọ̀háàbà wọ àtibá ohun bí ìsàn àtàwọn tó tún tẹ̀lé wọn pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ àtọ́bá nígbẹ́ kò ní dáa fún àwọn alùsùnà ta ló ń ṣépè fún ẹ sọ̀rọ̀ ṣé ó gba ẹni ẹnìkan tó ṣépè fún àwọn sọ̀háàbà gbogbo ẹnikẹ́ni tó bá ṣépè fún àwọn sọ̀háàbà automatically ta ló ṣépè fún ànábì ni torí pé ń bẹ lọ́rọ̀ ànábì wa Muhammad táànàbí sọ̀lá àṣọlá sọ pé látàtú bú àṣàhábì ẹ má bá wọn sàhábà mi o ẹ má bá wọn sàhábà mi o ìjẹ́ àlè pé ẹni tó bá ń bọ̀ wọn sàhábà ìjẹ́ àlè pé lẹ́ni irẹ́sá ẹ̀ tó bá jẹ́ wípé tá a bú àwọn sàhábà là bá fi ń gba ráǹkì ó túmọ̀ sí pé àṣetán alẹ́dì láti bú ànábì náà nìyẹn torí pé ànábì àwọn táwọn ànábì gbéṣẹ́ lé lọ́wọ́ nìyẹn Abdullahi ibn Mas'ud radiyallahu anhu abáwọ̀ Abdullahi ibn Mas'ud sàhábì àgbà òun ló wá ń sọ wípé ọlọ́wọ́n ọba wa ta'ala ila kulubi ibad olúwa wo gbogbo ọkàn àwọn ayé ó wo gbogbo ẹ̀mí àwọn tí ń bẹ láyé nú àwọn ènìyàn ọlọ́wọ́n wá rí wípé ẹni tó tí jùlọ nínú muhammad muhammadan ọlọ́wọ́n wá ń ànábíwá muhammad sallallahu alaihi ó wá ẹ̀ láti jẹ́ òjíṣẹ́ ó gbé lẹ́yìn ìgbà yẹn olúwa wá wo ẹ̀mí wá wo gbogbo àwọn èèyàn tó kù tí ó mọ̀ bẹ lẹ́yìn ànábì fàkùtàrọ̀ àṣàhábàl ó wá ń yan àwọn àṣàhábà ànábì tí ó máa jẹ́ wàzíìr mínísítà fún wa Muhammad sallallahu alaihi wasallam fàkùtà yìí ìlú yóò bá da tani gbogbo àwọn gọ́vnà wọn ti ẹ̀síṣẹ́ àwọn mínísítà wọn ẹ̀síṣẹ́ automatically pé gbogbo àwọn gọ́vnà ti ẹ̀wọ̀n ẹ̀síṣẹ́ àbá Buhari wí ti ẹ̀ o ẹ̀fọ́ ti bá àbá Buhari báyẹn ìlú yìí gbogbo àwọn tí ó ń ṣèjọba ẹ̀ wọ́n ti ẹ̀ wúlò wọ́n ṣe kankan mọ́ra wọn àtàwọn gọ́vnà àwọn mínísítà àmọ́ àbá Buhari wí àbá pẹ́sidẹ́ǹtì wí bó láti ní bá pẹ́sidẹ́ǹtì wí. àwọn sàhábà náà sọ̀rọ̀ àṣàlà àwọn ni wọ́n jẹ́ mínísítà fànàbì àwọn mínísítà yẹn ò dẹ̀ ṣiṣẹ́ àyẹ̀kọ́ wọn ò dẹ̀ wúlò nígbà tí wọn ò dẹ̀ ti wúlò yẹn ọ̀gá wọn náà ṣe kí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló pàṣẹ wípé kò tẹ́sánú kèfèrí kó bá àwọn sàhábà ká mọ́tò ẹ̀sọ́ pé kíni mùsùlùmí téèyàn bá jẹ́nu tí làákàyè rẹ̀ sì pé o kò ní bú sàhábà ìtò dájú nìyẹn ìtò kíni ìtò dájú nìyẹn eléyìí ni àwọn sàhábà anabiwa muhammad yàtàmídùnà àlẹ́yìí mọ́ ó tẹ̀lé àwọn sàhábà yìí tá àlùsùn náà àwọn ni wọ́n máa ń gbára lé ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànábìwà Muhammad sallallahu alaihi wasallam níbi ìṣe wọn ìgbáralé wọn ọ̀rọ̀ ọlọ́run ni ìgbáralé wọn sunna ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ìtọ́lọ́wọ́n bá bá ti sọ fún wọn pé yóò jẹ́ tiwọn ẹ̀mí wọn balẹ̀ tí ẹ̀ bá ti ní jẹ́ tiwọn ọlọ́run sọ pé ẹ̀yin mùsùlùmí nǹkan báyìí ò ní jẹ́ tiyín àwọn alùsùn náà wọ́n ti gbà wa ta'ala wọ́n ìgbáralé nǹkan kan míì sunna ànábì lọ wọ́n tàbí ọ̀nà máa ń sálàkà sàbìlà bẹ́ẹ̀ ni gbogbo àwọn alùsùlọ̀ tó tún pẹ̀lú wọn àwọn náà máa rìn lójú ọ̀nà àwọn sàhábà yìí ni gbogbo ẹnikẹ́ni tó bá ti wá rìn lójú ọ̀nà àwọn sàhábà àwùláyì hóm àhàlùsùnà àwọn làǹtọ̀ ní kíni o àhàlùsùnà bákan náà inú àwọn àfà táàmù àmọ̀ wípé àwọn àwọn gẹ́gẹ́ làwọn àfà nínú àwọn àfà ẹni ìsíwájú tó sọ wípé àwọn àfá alùsùnà ni wọ́n gbogbo ẹni bá ti ṣe pẹ̀lú alùsùnà àwọn àfá ti ṣe pẹ̀lú ni alìmọ́mù malik ìmọ́mù malik alùsùnà ni ẹni bá ti ṣe pẹ̀lú alùsùnà tàbí ṣe pẹ̀lú lórí ó ṣe pẹ̀lú malik lórí bákan náà wà ṣàbìrì ṣàbìrì ẹni bá ṣe pẹ̀lú àwọn alùsùnà lórí tàbí ṣe pẹ̀lú ó ṣe pẹ̀lú والأوزاعي إمام الأوزاعي الإمام أحمد الإمام بخاري الإمام مسلم وغيره من العلماء أتبع بيننا وفاء أولي أوداني أهل السنة àwọn àfáà súnná nìyẹn nílẹ̀ károjire gbogbo alamọ̀ yìí pé láfíríkà yìí mọ́sí àbí fíkíwù táwọn èèyàn ń tẹ̀lé mọ́sí àbí ta ni ìmáàmù mọ́lìkì ni kò sẹ́ni tó lè pé ìmáàmù mọ́lìkì báwo ìmáàmù mọ́lìkì kí ló ti jẹ́ àlùsùnà bàbá ti wá sépè lálòsùn náà lórí kí tala sépè lé lórí ìmọ̀mù mọ́ọ̀lì kí tala ń tẹ̀lé láfíríkà àti wọ́n lépè dọ́sìn dọ́sìn àti bukọ bí ewúrẹ́ ṣe kíni àti bí wọ́n pè fún kàtí ẹ̀mọ́ wa sọ wípé àsépè fáwọn sọ̀hábà amọ́sọ̀ sọ wípé automatically ọ̀pẹ̀ yẹn ń tọ́ka lórí tani lórí àdàgbà Muhammad sallallahu alayhi wa sallam àfáà kan eléyìí tá a mọ̀ sí al-imam al-Jailani Abdul Qadir al-Jailani bó ti ẹ̀jẹ́ sí pé àwọn èèyàn míì wọ́n fà á mọ́ra wọn lọ́wọ́ pé sí àfa sunna ni àbí àfa onísùfì àwọn onísùfì náà ń wọ ọmọra fáfà wà ní ọdún náà kò tuntun náà àwọn náà kò sẹ́ni tí ò ní wọ́yàn gidi tí ò ní fẹ́ wọ ọmọra alimam alhassan albasiri mo gbọ́njọ́ kan sẹ́ni kan hassan albasiri àfa sunna ni gbàtà ní kó sì tòótòótò ó ní àwọn gbọ́wọ́ gbàtà wọn gbọ́wọ́ ọwọ́ wíìdì táwọn gbà àwọn gbà tú Hasan Basiri àà ó ga o bí ẹ̀bá ti jẹ́ ni ire kò sẹ́ni tí òní ṣe kí ni tí òní fẹ́ fà padà papọ̀ mọ́ èèyàn lè rí wèrè èsì kẹ́ni à ọmọ ìyá mi lè yẹn mi àti ẹjọ́ mu múlù kẹ́nà ni ṣe pé lọ́dọ̀ fún wàtí wèrè jẹ́ múlẹ̀ ṣé wọ́n ti di wèrè fẹ́ kọ́ ẹni kálukú ọmọ ìgbà ìgbóhùn mọ́rí ni àmọ́ bí yẹn bá rí yẹn rẹ èyí ó sọra rẹ̀ mọ́ ni pé bàbá yẹn kódà ní tí ó sọ̀rọ̀ rẹ̀ gan èmi àti ẹ̀ pàdé ni wá pàdé o bẹ́ẹ̀ kà mọ̀ràn aládùúgbò ó kà ń kí ọlọ́ọ̀kan ni ah tight friend mi ni torí kó ti jẹ́yàn rẹ̀ tó bá jẹ́yàn abú ni tó bá jẹ́ wèrè ni ò ní sọ́ra rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó jẹ́ ní ire àwọn èèyàn náà fẹ́ máa so ara wọn mọ̀ alimami abdulkadir al-Jilani ó sọnù tíra rẹ̀ tí a mọ̀ sí al-Ghuniya tíra yìí gbogbo tí ń bẹnu ẹ̀ ó dọ́gba pẹ̀lú súnà ó ní amàlẹ̀ fẹ́rẹ́kọ́sí nàìjíríà ó ní tẹ́lá fẹ́ mọ àwọn gúrúùpù tó máa là níwájú ọlọ́run àwọn gúrùpù tó máa ṣoríire níwájú ọlọ́run ó ní fàhíyà ahlu sunnati wal jamaa abadẹ́rù tíra ẹ̀lùgúníyà àbámbẹ̀ tí àbìlùkọ́dù sọ wípé àtọ́ ifatil mansura awin najiya ó ní àwọn tó máa là nínú ìyà ọlọ́run tó máa là nínú iná ọlọ́run ó ní fàhóm ahlu sunnati wal jamaa òun náà ni àwọn ahlu sunnati wal jamaa báwo ni ó ṣe máa jẹ́ni tó máa ó sì máa jẹ́ni tó mọ̀ tìẹ́ lójú láti sọ wípé alùsúnnà ni ọ́ torí pé àgbẹ́yẹ tí wọ́n pè lálùsúnnà ni pé kí ni ẹni tí ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí ń tẹ̀lé ìlànà nábì tó sì gba ó dúró pẹ̀lú òdodo pẹ̀lú àwọn tani àwọn sàhábà ṣé wò fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ni ṣé wò fẹ́ tẹ̀lé súnnà nábì ni ó fẹ́ bẹ̀ pẹ̀lú àwọn sàhábà lórí òdodo ni ilẹ̀ tó bá wù láti jẹ́ bẹ́ẹ̀ ìlànà òun láti jẹ́ kan nínú kí ni àlùsúnnà wà wá mọ̀ wípé tó ìdí tí mo fi fẹ́ jálò sọ́nà ni wípé àkúnnù ala kitabillah máa dúró lórí kíni ọ̀rọ̀ ọlọ́run wàhálà súnnà ti rasulillah máa dúró lórí súnnà ta ni annabi aláàfà àmìsálẹ́fì ẹ̀fọ́ọ̀lẹ̀ ìmọ̀ wá lo gbogbo ìtí ń bẹnu ọ̀rọ̀ ọlọ́run àti súnnà annabi ní ìbámu báwọn sọ̀hábà ṣe kíni o kó ṣe lò ọ̀rọ̀ bá sẹ́ńlẹ̀ kò bá sí jàmù ma akidatu ahlus sunnah kí ni àwọn àdíọ́kàn wa lùsùnà àdíọ́kàn wa lùsùnà ó ní wípé yu'minuna bi kulli ma ja'a min al-Qur'an wa sunna ìgbàgbọ́ àwọn alùsùnà ni wípé gbogbo ń tá a bá ti rí inú al-Qur'an inú ọ̀rọ̀ ọlọ́run àbí tó bá ti wáyé nínú àdíìsì ànádùá Muhammad as-sahihatu thabitatu anhu èyí tó lálàáfíà tó rí rẹ̀ látọ̀dọ̀ ànádùá Muhammad sallallahu alayhi wa sallam minal ayati wa zikiri nínú àwọn aya ni àbí àwọn nǹkan tó jẹ́ nǹkan ìrántí tó bá ti wá wà sífáàt àbí gbogbo tó bá ti wá lọ́rọ̀ ọlọ́run àbí inú súnà nábì nínú àwọn ìròyìn ọlọ́run a máa fi rinlẹ̀ fọlọ́run a gbàgbọ́ ẹ̀rí àwọn alùsùnà àwọn làwọn tó ṣe wípé wọ́n máa ń gbàgbọ́ gbogbo tí ń bẹ ní alukur'an kó ṣe gbogbo mùsùlùmí ló gba tí ń bẹ ní alukur'an gbọ́ o kì í ṣe gbogbo mùsùlùmí ló gba tí ń bẹ alukur'an gbọ́ kìí ṣe gbogbo mùsùlùmí ló gba ti ń bẹ ní ọ̀rọ̀ ànábì gbọ̀n ìlú àfiní àfàtún mi ní nàbí báàdì ní kìtàbù gàtàkùfòrò nàbí báàdì. ó wà ní ṣé ẹ fẹ́ máa gba pákan gbọ́ inú ti ń bẹ ní ọ̀rọ̀ ọlọ́run alukur'an wàtàkùfòrò nàbí báàdì ẹ wá fẹ́ yà kẹ̀kẹ́ ní títí kí ni apákan ní ẹ̀ ẹlòmíì nínú mùsùlùmí ìtú bá tẹ́ lọ́rùn ló fi kí ni òun ló mọ̀ ń tẹ̀lé ni ó takò mí à èmi èmi èmi àlè àwọn alùsùn náà ẹni bá fẹ́ jẹ́ ọ̀kan nínú ẹni tí ó tẹ̀lé ànábì wọlé ọlá ọlé ọlá ó gbọ́dọ̀ jẹ́ni tí ó yẹ pé yóò gbà tí ń bẹnú àlùkùránì gbọ́ pátápátá yóò máa gbàgbọ́ gbogbo tí ń bẹnú inú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà gbogbo tó bá jẹ́ ìròyìn ọlọ́run a ó máa fi nílẹ̀ fọ́lọ́run dúnà tẹ̀mùtì ilé láì ní máa ṣàfiwé àní máa fi ìròyìn ọlọ́run àní máa fi wé nǹkan kan wọlé atẹ́kìyí wọ̀lá tààtìrìn ànímọ̀ nọlífà ìròyìn ọlọ́run wọ́lá tàhírìfì ànímọ̀ yí ìròyìn ọlọ́run ànímọ̀ yí padà sí nǹkan mi àwọn alùsùnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n jì sódò mi délé tó bá débi ìròyìn ọlọ́run àwọn èèyàn ò dúró ní ìlànà súnà mọ́ níbi ìròyìn ọlọ́run níjọ́ kan nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run ó tako súnà nábì ó tako iṣẹ́ àwọn tani àwọn sàhábà nígbà tó ròyìn ọlọ́run tí nǹkan náà gùn ó ní ọlọ́run ọba ọba ọba ọba àóò nínú àwọn ìròyìn míì tí àwọn tí ò kìí ṣe mùsùlùmí gbẹ́sẹ̀ àwọn mùsùlùmí máa mí lẹ́nu a ní ọlọ́run bàbá bàbá mọ́gbàgbé mi tani bàbá bàbá léyìn o Kama máa tó ọlọ́wọ́ ọba ní bàbá ọ̀rọ̀ burúkú ni ká máa ròyìn ọlọ́run pé alágbádá aná àdàgbàmọ́tẹ̀pá àgbègbè ọjọ́ bá àmọ́dálà lọ́dún yìí ló ń kí o tó bá jẹ́ ọlọ́run ọba ló fẹ́fẹ́ o ọlọ́run kì ṣe ògbélé yìí o ọwọ́ ìmọ̀wé ọlọ́run yẹn o olúwa kò sí rí ilé ìwòyìn ara rẹ o anábì òfin eléyìí ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala sunna wọn kì í ròyìn ọlọ́run pẹ̀lú àwọn kàbáyì wọ́n máa ròyìn ọlọ́run pẹ̀lú tó bá wá nínú ọ̀rọ̀ ọlọ́run ní ìbámu bọ́lọ́run ọba ṣe wí. a sì ní yí padà gbogbo tọ́lọ́run bá lóun ló òun ní kí a mọ̀ sí ilẹ̀ fọ́lọ́run. ó ń bẹ ní ìròyìn tọ́lọ́run bá sọ pé ọlọ́run bá ní mo ní kinní mo ní kinní mo ní kinní ọlọ́run bá ní mo lójú ọlọ́run bá ní mo lọ́wọ́ á ti ní ilẹ̀ ọlọ́run bá lọ́wọ́ á ti ní ilẹ̀ ọlọ́run bá lójú àmọ́ àní fi wé ẹ̀dá kankan nínú àwọn ẹ̀dá ọlọ́run àgbọ̀sọ pé ojú ọlọ́run ó dàbí ojú èèyàn alùsùnà gbọ́ sí bẹ́ẹ̀ nínú àkídà alùsùnà ni pé a ti nǹkan yẹn rinlẹ̀ fọ́dọ̀ bọ́lọ́run bá ṣe pé rinlẹ̀ a sì ní fi wé nǹkan kan a sì nítorí wípé a fẹ́ ròyìn ọlọ́run tàwa gbá ń tọ́lọ́wọ́ bá ti ròyìn ara rẹ̀ tàwa gbàdánù kàlùmù àtìlà gẹ́gẹ́ bí àwọn ọmọ àtìlà tó mọ̀ ń gbá ìròyìn ọlọ́wọ́ bá dànù alùsùnà kọrù ìgbàgbọ́ alùsùnà òní pé àkí ń lọ lè fáyì ìròyìn ọlọ́run tọ́lọ̀ bá yékiri ọ̀rọ̀ bá kúrò yára rẹ̀ eléyìí ni ìgbàgbọ́ àwọn ahàlùsùnà tí wal jamaa má ìyá sifat lè ahàlùsùnà bákan náà kí ni àwọn ìròyìn àti àwọn characteristic khasoif tó ń bẹ fún àwọn ahàlùsùnà ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó náà bá jẹ́ ahàlùsùnà ìdàntàmẹ́ntà ilẹ̀ ahàlùsùnà tí wọ́n náà bá ti ara rẹ̀ ti sálù súnà wọ́n tó ń tẹ̀ ẹ̀yálù súnà gbogbo àwọn ìròyìn yìí ló gbọdọ̀ gbìyànjú kó mọ̀ bẹ́ẹ̀ lára rẹ̀ kó o gbọdọ̀ jẹ́ àlùsúnà lórí ahọ́n lásán tó wọ́n sọ wípé àwọn ìròyìn àlùsúnà àwọn eléyìí ẹ̀rọ̀dọ̀ náà eléyìí fúlára ni ìyí ńkọ́ kò sí ìyí ńkọ́ kò sí ìyí ńkọ́ kí ló lè fẹ́ fi jẹ́ àlùsúnà ara àwọn ìròyìn tá a gbọdọ̀ máa bẹ pẹ̀lú ẹ̀ tó náà gbọdọ̀ máa bẹ pẹ̀lú wa nínú ìròyìn àlùsúnà nínú ẹ̀ ní tí ń bọ̀ wáyé alákọ̀ọ́kọ́ alìhùtìmáàmù bí kitabillah a gbọ́dọ̀ gbà ká ní àkólíkẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tíra ọlọ́run Qur'an a gbọ́dọ̀ ní àkólíkẹ̀ pẹ̀lú ẹ̀ ara àwọn ròyìn alùfún náà nìyẹn ìwọ náà gbọ́dọ̀ jẹ́ nítorí pé Qur'an ní kò bàbàrà lọ́dọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ tí a máa ń ṣe kí ni tàbí máa ń bá Qur'an lò gbogbo alùfún náà tí wọ́n bá já ẹwẹ́ awẹ́ Qur'an kan wọ́n wá já alẹ̀ ìwọ náà wá wò pé sẹ́mi mo jalẹ̀ ni ọwọ́ afẹsẹ̀ ó fi gba sẹ́gbẹ̀ẹ́ kan o ò ní alẹ́ ìtìmọ́m bìkítà àbìlà o ò ní àkọlé kan pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ó bá ẹnìkan já ó jẹ́ tẹ àwẹ̀ musaf ó wá já síbi kọ́tà wọ́n já sí ilé ilé ìdọ̀sìn wọ́n náà wá ẹ̀rí mọ́bẹ̀ dáadáa ẹ̀rí mọ́bẹ̀ dáadáa alùsùn náà mọ́ ní kàkú ọlọ́run ni a ní kàkú sí ọlọ́run

o ha kankan àpá ọ̀bá ti àwọn kùránì at àwọn súwọ́rù kéékèèké mọ́ bọ́ sí kiri ara ìkàkún nìyẹn gbogbo tí èèyàn bá kàkún èèyàn mọ̀ o láti hambẹ̀ bí n bá tẹ̀lé atán ẹ̀ á ṣe gbìyànjú lára ọ̀nà a ní ìkàkún sọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn àfà a Imam Maliki ó ní ọmọdún mẹ́wàá mo wà tí mo fi há Kùránì Imam Maliki dẹ̀ ní ìgbà tó wà ń kékeré mi bàbá rẹ̀ ti kú kò ju ọmọdún méjì lọ ẹni tó kọ́ ní Kùránì ìyá rẹ̀ ni Imam Shafi'i kò bàbá ó kú kékeré kò dá rẹ̀ mọ̀ ọmọdún méje ni Imam Shafi'i wà tó ti há Kùránì àwọn afáàsùn náà nìyẹn màmá rẹ̀ ló kọ́ Imam Bukhari kò bàbá kò mọ bàbá rẹ̀ ọmọ kékeré ló wà tí bàbá rẹ̀ ti kú ẹni tó kọ́ ní Kùránì ìyá rẹ̀ ni lọ́jọ́ pé ìyá ara tẹ́bá ń dárúkọ àwọn obìnrin tí wọ́n láàmì láka nínú ẹ̀sìn tí wọ́n ní afẹ́rù dáadáa tẹ́bá ń kà wọ́n wọ́n ka ìyá ìmámù Málìkì wọ́n ka ìyá ìmámù Ṣáfi'í wọ́n ka ìyá ìmámù Ahmad wọ́n ka ìyá ìmámù Bukhari àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni àwọn ummahatun àwọn màmá kan ni wọ́n wádọ̀ àti wọ́n gbé kalẹ̀ sínú ẹ̀sìn àti yálòn àwọn èèkàn ní àwọn tó gbé kalẹ̀ ó làwọn obìnrin yìí àwọn ní látara ìgbìyànjú wọn ọlọ́wọ́n ọba yọ àwọn àfáà súnà jáde ní ara wọn gbogbo àwọn àfáà súnà táǹkà yìí kéékèèké wọ́n fi kí ni wọ́n ti há kùránì bí ìfà wa rọrùn fáwà pé àárí odidi kùránì ha àárí ìdajì ha ìwọ̀n bá bọ́ ti wù fọ́mọ kò bẹ́ẹ̀ ọmọdé kí ara wá kíkà àwọn àwọn náà ka kùránì ẹ̀nàbí ni a lọ́sọ̀mọ́ni kùránì wà pé kí ló ṣe àwọn ìjọ mi ìtàkàdúlẹ̀ kùránì mahjura wọ́n pa kùránì tì ẹlòmíì tí nínú ọmọ ọmọdé àdìyẹ ó ẹsẹ̀ gbọ́n kùránì yẹn ni ó ti bu wọ́n wá gbọ́n báyìí pẹ́pẹ́ á lọ́ọ̀ lọ́mọdé tí mo ti fi kàn yìí tí mo ti kí ni tí mo ti ṣí kàn yìí eléyìí ni àwa náà gbọ́dọ̀ gbìyànjú lára ìgbà lára àwọn àròyìn tí ń bẹ lára àwọn àfáà súnnà òní pé wọ́n kí ń fi kùránì ilẹ̀ ọmọ nǹka kùránì tí láwọ̀tàn ní kíkà dissertation bó ṣe ń pé lójúmọ́ kódà bí i pé péjì kan mo lè kà half page mo lè kà lẹ́yìn méjì mo ti ẹ̀ka lẹ́nìí bó ti wù kó mọ ara ìgbà lára àwọn àròyìn tá a máa ń rí lára àwọn àfáà súnnà nìyẹn látòrí àwọn sàhábà sàhábà náà agbọ̀dọ̀ fẹ́lẹ́ ìlú ẹ̀kọ́ kíkà kùránì wa ẹ̀mẹ́jọ gbẹnu ọmọdé náà nìkan ẹ̀jẹ̀ kó ní àpẹẹrẹ wípé ah, ah ẹ̀yin ti wá mọ ẹ ti wá láì kí ọmọkà kò wá ní báyìí àná nínú àwọn ròyìn ta ni àwọn alùsùn náà ni kàmúra sí eléyìí náà wọ́tọ̀ fi rọ̀ àwọn alùsùn náà wọ́n máa ń mójútó sísàlàyé alukur'an ló jẹ́ pé gbogbo àwọn afáàsùn náà ẹ̀ máa rí alukọ̀tù tafsir àwọn alukọ̀tù yẹn kíni tamati tu kur'an eléyìí nínú àwọn láti orí àwọn sahaba abdullahi bin abbas radiyallahu anhu ẹ̀ ọ́ ní alukọ̀tù tafsir tí wọ́n máa ń ó lálùpọ̀ tó kúrò tó ní àlùpọ̀ lóga tó máa ń ṣe tó gbogbo àwọn tí ó mọ lóga gbogbo wọn máa wá báyìí tí ẹni káyọ̀ kó dúró wọn ẹlòmíràn níbi jòkó sí níbi tó wá ti sálùkọ̀ lóga àti wọ́n sálùkọ̀ tẹ̀sí báyìí ni àwọn àfáà súnà láti dọ́ndọ́n wa wọ́n máa ń mójútó kùránì lágbègbè kí ni o tútù kùránì fáwọn èèyàn sọ̀rọ̀ fẹ́ pé àlára tó máa fẹ́ ṣe àlùkọ̀ tẹ̀sí rẹ̀ là wọ́n fẹ́ ṣe tẹ̀sí ìṣe iná àti ẹ̀nà mi wàá mọ̀ ni ẹ̀jẹ̀ máa tún náà àti ẹ̀nà fúlùwà rẹ̀ yìí sì ẹ̀nà fẹ́ tó àtàlùkù sí abẹ́ gbọ́ eléyìí ni àwọn alìsúnà wọ́n máa ń mójútó ọ̀rọ̀ ọlọ́run ní agbègbè ìhà lágbègbè títà lágbègbè tútù bákan náà wàlẹ̀ ìtìmọ́mù bẹ̀rẹ̀ hàríyìí lára ọ̀rọ̀ ìyá alìsúnà wọ́n máa ń mójútó wọ́n máa ń kàkó ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó máa ń múmú lẹ́nu wọn ó máa fẹ́ ṣe nǹkan kí lànàbì sọ lórí yìí sànàbì ò kọ̀ kìíní ìfún wa sànàbì pa ọ́ láṣẹ kìíní wọ́n máa ń mójútó ọ̀rọ̀ ànábì lórí ẹ̀ wọ́n máa rí fẹ́fẹ́ wọ́n máa mọ̀ ọ́ wàfáàmọ́ wọn gbọ́rọ̀ ànábì yé wàtàmì yíyan lẹ́sà ìhì ìmìsànkìnì wọ́n máa tún gbìyànjú àti wípé káwọn dìfẹ̀ṣẹ́ẹ̀tì láàrin èyí tí ò lálàáfíà nínú ọ̀rọ̀ àti tó lálàáfíà nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad torí pé àwọn èèyàn míì nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá tí ò lálàáfíà ẹ ó ń bẹ ó wà á mọ́ tó pé èyí tó bá lálàáfíà nínú ọ̀rọ̀ ànábì adékíní wọn là máa ń gbójúlé náà là máa ń lò báyìí ni ìṣesí àwọn alùsùnnà nítorí wípé kùránì àti àdíìsì tí wọ́n máa ń gbára lé yẹn tí wọ́n máa ń kà yẹn tí wọ́n máa ń wá ìtumọ̀ rẹ̀ káàkiri yẹn kí ló fà tó gbẹ́ pé wọ́n máa ń mú tó méjèèjì ní anahuma masdaro talaki torí pé Qur'an àti sunna yìí àwọn gangan ní ìpìlẹ̀ ibi tá a ti mú ọ̀rọ̀ ẹ̀kọ́ wa níbo ni alùsùnà wal jamaa àti máa mú ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn nínú kìtàbí wa sunna nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa bákan náà máa tìbá ilẹ̀ ilmi bẹ̀rẹ̀ amal alùsùnà tí wọ́n bá ti wá mọ̀ tán wọ́n mọ̀rọ̀ ọlọ́run wọ́n gbọ́yé hadith anabi wọ́n gbọ́yé ní tí wọ́n bá mọ̀ yẹn wọ́n mọ̀ wá lò pẹ̀lú ó mọ̀ e látara pẹ̀lú lílò ó dọ̀wọ́ ẹnì kankan wa àwọn náà gbọ́dọ̀ ní pé tá a bá mọ̀ á ṣe kí ni à ń lò kò ní wúlò o tá a bá mọ̀ nǹkan tá a lò o. alimam sufiyanu ibn uyaynata rahimahullahu ta'ala ọlọ́run kó bá ní yọ́nú sí ó ní mọ́ni àlìmọ̀ ó ní gbogbo ẹnikẹ́ni bílà amalin àmọ́ kò ṣiṣẹ́ kò fi ṣiṣẹ́ sí ó mọ̀ nǹkan àmọ́ kò kí ń lò fàfi ìṣíbúrú mílẹ̀ yahudi ó dé àmẹ́ péjọ a sọ péjọ àwọn yahudi àwọn yahudi ọlọ́run ròyìn wọn mẹ́rin kùránì yàrìfúnahu kama yàrìfúna abìnà ahùn olóòrùn ni wọ́n mọ̀ òdodo kódà bó ṣe mọ ọmọ wọn pẹ́lítà kùsì dọ́mọ rẹ̀ mọ́ báyìí ní àwọn yahudi mọ̀ òdodo àmọ́ wọ́n máa ń pa ọ̀rọ̀ ọmọ òdodo wọ́n yẹ kí ni wọ́n máa ń pa ọmọ wọn kí ń lò ó àwọn Yahudi wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run àmọ́wọ̀ kí ń lò amọ́nàbí ní wà máa ní àmìlà bílà ilmin Imam Sufyan ibn Uyayna ó wá ní gbogbo ẹnikẹ́ni tó ń bá wọ́n ń ṣiṣẹ́ òmùra ṣiṣẹ́ òmùra síjọsìn àmọ́ bílà ilmin kò sí kíni kò sí mọ̀ fàfi ìṣíbọ́n mìíràn nàṣọ́rọ̀ àwọn olójọ́ ojú nàṣọ́rọ̀ àwọn nàṣọ́rọ̀ kò àwọn kan ṣiṣẹ́ àmọ́ wọn ń gbìyànjú gan àwọn ọlẹ́ làwọn Yahudi àwọn oníṣẹ́ ṣe àwọn nàṣọ́rọ̀ ṣiṣẹ́ àmọ́ kò sí kiri kò sí mọ̀ àwọn méjèèjì òbútù bẹ́ẹ̀ tẹ̀lé wọn. ẹ̀rí ẹni tí ó wá jó ní ìlànà tọ́lọ́run òun lẹni tó sọ wípé ó mú òdodo ó dẹ̀ ń lò ó yapa sáwọn ta nìyẹn àwọn Yahudi ó dẹ̀ gbìyànjú láti mú òdodo ó láti yapa sí àwọn ta ni o àwọn nàṣọ́rọ̀ tẹ́lẹ̀ ni inú ìròyìn àwọn alùsùn náà òní ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànábì wọ́n máa ń ṣe kí ni o wọ́n máa ń lò wọ́n máa ń tẹ̀lé láti lò. bákan náà àdókòlò fi dín ní kúlè nínú ìyàwó alùsùnà òní wípé wọ́n máa ń wọnú ẹ̀sìn ọlọ́run tanyanyan ni alùsùnà ò ní jálùsùnà kó o tún di wípé ọ̀tún yọ lẹ sọ́ọ̀sì lóru àìmọye mùsùlùmí àjọ kírun ni wọ́n ti máa wá mú pólíbàgì wọ́n apasọ̀ kan sínú ẹ̀ wọ́n lọ pààrọ̀ tó bá ti dé ẹ́ báyìí débi tí wọ́n lọ níbo wọ́n lọ sọ́ọ̀sì ẹ́ àìmọye mùsùlùmí bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí dáadáa tó fẹ́ tẹ̀lé ẹni tó fẹ́ tẹ̀lé ọlọ́run tó fẹ́ tẹ̀lé ànábì yóò wọnú ẹ̀sìn tẹ́yányán ni ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo orúkọlù sílímì kààfà ewọnú ẹ̀sìn tẹ́yányán àìsè yìí sọ òun nínú ẹ̀sìn àwọn alùsúnà ibi ẹ̀sìn ọlọ́run ìlànà ọlọ́run súnà nábì wọn àìsè yìí sọ òun wọn máa ń wọ bákan náà alẹ́kìtìdá wọlé ìtìdá nínú ròyìn alùsùnà òní wípé wọ́n máa ń pọ̀ṣẹ́ ni wọ́n máa ń tẹ̀lé ni alùsùnà kì í dáadáa lẹ̀ nínú ẹ̀sìn alùsùnà kò kì í dáadáa lẹ̀ nínú kíni nínú ẹ̀sìn alìtìdá wọlé ìtìdá kí náà ní a ṣe alùsùnà máa ń gbólé lórí kò í ṣe kí ló wù mí ṣe ẹ̀rí àìmọye nǹkan míì tó máa wù yẹn ṣe tó ṣe wípé tó o bá ti gbọ́ pé ọlọ́run ọba kọ̀ ànábì kọ̀ ní ìròyìn àlùsùn náà ní káṣẹ́ kí ni o àjùlẹ̀ àtẹ̀lé ìjọba ní kò ṣe ẹ̀rí kéèyàn máa pílẹ̀ lúdò ń sìn ó lè ẹlẹ́mí láìkì ẹ̀ gan pé ah mo láìkì lúdò gan mo máa pa mo máa pílẹ̀ rẹ̀ gan ṣùgbọ́n tó bá ti gbọ́ wípé ànábì sọ wípé máa ń la ìbàbí narudi fakọ̀dé aṣọ abẹ́lẹ́kọ̀ọ̀sìn ànábì gbogbo ẹnikẹ́ni tó bá ń pílẹ̀ dáìs tó bá fi dáìs ó ti takò ànẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ bá fẹ́ jẹ́ mùsùlùmí rẹ̀ kí ló máa ṣe pẹ̀lú guys lọ́wọ́ kan alẹ́tìbà ànẹ́bì ti kọ bẹ́ẹ̀ ó tún ní ìjìnlẹ̀ sí ìjìnlẹ̀ sí lọ́wọ́ kan nìyẹn eléyìí ni ìròyìn tá a máa ń bá lára àwọn ta ni àwọn ahlu sunna wal jamaa bákan náà àwọn ahlu sunna wọ́n jẹ́ ahlu lè wásàtì àwọn tó mọ ń wà ní mídù ni wọn wọn ò kí kọjá àlà wọn ò dẹ̀ kí ń ṣe àṣètò ẹ̀rí wọn kì í kọjá ẹ̀là wọn kì í sàfòkó fìlì àmọ́ níbi iṣẹ́ ìjọba ní ọ̀sẹ̀ nínú iṣẹ́ náà ìkíni ní màá ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè rí ẹlòmíì sàfẹ́jù ayé àwọn èèyàn níbi látara pé àwọn fẹ́ sí lọ́hùn wọ́n ní à nọ́fìlà yìí tó bá fẹ́ kó kó kọ́lọ́wọ́n bá gbàdúrà ìdáadáa wàá bọ́ rẹ̀ sí òhò ẹ́ ní kọ́lọ́wọ́n bá gbàdúrà ẹ̀ ọwá ní pé ọlọ́run bó ṣe já mi wáyé mo wáyé òun mo fi ń bẹ́ẹ̀ yóò mo fi yẹn nọ́fìlà tẹ́tẹ́ ìbá nọ́fìlà òhò sọ́lọ́ máa gbà á nínú mọ́jẹ̀mú kátírò òní kátírò ní àwọ̀rọ̀ kágbó ìhòòrò àti èjì lélẹ̀ yìí ẹlẹ́bí ẹlẹ́sàdúwà wọ́n ní ọgbọ́ ẹlẹ́sàdúwà wà á kojú sórí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni àmọ́ àwọn tó wà ní bọ́sọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ń képo ń bẹ̀ wà á kojú sí kíbìlà wà á tún kẹ̀yìn sí wà á tún kẹ̀gbẹ́ sí wà á tún nẹ́fìlà mẹ́rin ṣẹ́kẹ́ yẹn bá kẹ̀yìn sí kíbìlà yẹn nẹ́fìlà sọ́lọ́ máa ń gbà á ẹsẹ̀ jù lélẹ́yìí àwọn àlùsùn náà wọ́n ń ṣẹ̀ṣẹ̀ jù nídẹ̀ẹ́sẹ̀ ọlọ́run ìtọ́lọ́wọ́n bá ní tẹ́tí sìn òun ló máa fi ń sìn ọlọ́run wọ́n èyí tẹ̀sẹ̀ jù wọ́n ọ̀dẹ̀ ní ṣe àṣẹ ètò àwọn máa ń dúró láàrin méjì ni sẹ́lẹ̀ nínú àwọn ìròyìn ni ẹ àwọn náà tẹ́lá fẹ́ jálù súnà tó jálù súnà tó tẹ̀lé ìlànà dáadáa a gbọ́dọ̀ jẹ́ ni tí ó yẹ pé àní máa ṣàṣe jù àdẹ̀ ní máa ṣe kíni o àní máa ṣe àṣẹ ètò níbi kíni níbi ẹ̀sìn wa àti níbi ìṣèṣì wa. bákan náà àwọn alùsùnà nínú ìròyìn wọn àti ẹ̀ṣà tí ń bẹ fún wọn alẹ́kẹ́rẹ́sọ aláàjámù ìkẹlùmọ́tìlì mùsùlùmí alàlhàk gbogbo tí ó mọ̀ jẹ́ ojú kòkòrò àwọn alùsùn náà òun náà ni pé kí gbogbo wa jọ kan ìjọ kan òun ni ojú kòkòrò àwọn alùsùn náà àmọ́ ìjọ kan lórí kíni alàlhàkì ẹ̀rí àmàlà ẹ̀yìn alùsùn náà ẹ̀yìn náà lẹ́ ń bẹ jíjẹ ẹbí àwọn ẹbí ni òpẹ̀ká tó dáadáa a ní ẹbí ẹjẹ́ agbó lórí kí ìtọ́lẹ̀wọ̀n bá sọ

tí lókúta bá ń pe àwọn èèyàn ìpè wọn náà ni ojúkòkòrò wa ká papọ̀ sórí kíni sórí ọ̀rọ̀ ọlọ́run ká papọ̀ sórí súnà tànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ojúkòkòrò táwọn alẹ́ súnà máa ń ṣe nínú ìròyìn àwọn alẹ́ súnà àdáwàtò ilallah tó bá ń tètè wọn ń tètè sọ́dọ̀ ara wọn alẹ́ súnà ò lẹ́gbẹ́ wọn ní sẹkẹ́rìàtì ìpètò ẹ̀rọ gbà fọ́ọ̀mù alẹ́ súnà kì í ṣẹgbẹ́ alẹ́ súnà òun náà làwọn tí wọ́n ń pàwọn èèyàn síbi pé ẹ̀tẹ̀lọ́rọ̀ ọlọ́run ẹ̀tẹ̀lẹ́lànàta ní ànábì al-amru bil ma'ruf irú ìyálù súnà òní wípé wọ́n máa pẹ̀wọ́n èèyàn wọ́n máa pàwọn láti dáadáa ẹ̀tẹ̀lẹ́tọ̀ ọlọ́run ẹ̀jìnà síbi ìṣẹ́ lọ́run ẹ̀tẹ̀lẹ́ súnà nábì ẹmọ́mọ́ dáadáa lẹ́nu ẹ̀sẹ̀ ọlọ́run irú ìyálù súnà nìyẹn káàtù pọ̀wọ̀ bàjẹ́ báwọn èèyàn tó ní pé táàyẹ̀ bá rí ẹ ẹja àfàwọn èèyàn lẹ̀ mọ́ wulẹ̀ tẹ́lí ẹ máa kọ̀ pé èyí tẹ́ nǹkan sí òdá nǹkan sí òkìní kò dá ẹ máa kọ̀ndẹ́mù àwọn èèyàn ọ̀rọ̀ burúkú ni o ó takọ̀rọ̀ sí bẹ́ẹ̀ lálùkù àn. olùwàní lóyìn náà làbí náà káfàrú alábàní lóyìn náà làbí náà káfàrú min Israel ala lisani Dawud wa Isa bin Maryam dhalika bima azaw wa kanu yahtadun. olùwàní àti ṣépè láwọn èèyàn kan àwọn kèfèrí kan nínú àwọn bani Israel àjẹbílẹ̀ wọn olúwa ní dáàlìkà bímọ láti ẹ̀rí ahọ́n isa ọmọ mariama àti dawud dáàlìkà bímọ asọ̀ torí pé ó sẹlẹ̀ wọn bá ní láti kẹ́bílé wọn wàkánù ya àtàdùn wọ́n kọjá àlà ọlọ́wọ́n bẹ́sọ̀ nǹkan tí wọ́n ti olúwa ní dáàlìkà bímọ asọ̀ wàkánù ya àtàdùn dáàlìkà láyẹ̀tànà àwọn àmúkárí fàálù sábàdà wọn tó ń wà bàjẹ́ láàrin wọn wọn ì kọ̀ fún wọn ẹ̀dọ́ wọn ní ẹ bá rẹ́ni tó ń wà láàrin wọn àwọn tí wọ́n ń gbógun tẹ̀sí ọlọ́run wọ́n ń ba súnà nẹ́bì jẹ́ ọmọ ayé kíni ọmọ àgbọ́wọlé náà gbogbo ẹni bá ṣe bẹ́ẹ̀ olúwa ní aṣe kíni o aṣẹ́bùlé wọn ìyẹn ló mẹ́ta àlù súnà ò kí ń dáṣẹ́ lórí kíni lórí aburú á pàwọn èèyàn sí dáadáa á dẹ̀ máa kọ́ ìwà ìbàjẹ́ á mímu àṣọfà tí súnà tí wàlìjàmà bákan náà àlù súnà wàlìjàmà nínú ìròyìn wọn muhabbatu um báàdì ìbàdàn gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ wọ́n fẹ́ mọ̀ tẹ̀lé súnà tó bá jẹ́ àlù súnà a ma ń arawa ara wa ni o a máa ń arawa ni o àìkórìíra mùsùlùmí o o a nífẹ̀ẹ́ mùsùlùmí ni o muhabbatu bá dùn bàdùn wọ̀tàrà òhun mi wọn làbàd a ma ń ara wa ni o ìwọ́n jẹ́ mùsùlùmí má ṣe fẹ́ wa o alùsùn náà kì í o kò sí nínú ìròyìn alùsùn náà o kò fẹ́ gbé kínú pẹ́sà ti dùn ìyẹn ntí ìgbà tó ń ta mẹ́ta ọjà fóyàn ní ntí ìdílé tó tó mọ̀ sunkún iye olórí burúkú yìí ti gbà mí. mẹ́ta tèèyàn jẹ́ o alùpùpù ní òkè ń pààyàn o àmọ́ kẹ́ra wọn ni o ta àwúrò òfin máa bàyìí náà hùm àmọ́ ní àánú láàrin ara wa ni o mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ni wọ́n jẹ́ o ara ìròyìn alùsùn náà ni wípé a máa ṣèpẹ́ ara wa a máa láàánú ara wa lójú a máa ní ìfẹ́ ara wa eléyìí ni lára àwọn ìròyìn tí ń bẹ fáwọn ta ni alòsùnà alòsùnà kì í sọ̀dájú o so àwọn náà gbọ́dọ̀ mú dání wípé tó o tí n bá fẹ́ jẹ́ alòsùnà màá jẹ́ni tí ó máa tẹ́ àwọn òmìnira ẹ́ mi ò ní jẹ́ni tí ó mọ̀ yókì ni tí ó mọ̀ ní wọ́n lára torí pé tí èèyàn bá ní ìwọ̀n èèyàn lára ó lè rí ìbínú ọlọ́run o kí bá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé ẹnìkan látara ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run tá a mọ̀ sí olóńgbò ó sì ìrálòjọ́ náà ọlọ́run ọba yìí àwọn mi ìdákan láti múra tún náà ọ̀rọ̀ ọ̀bìnrin kan ó ní náà ọlọ́wọ̀n báyé ó ní náà ọlọ́wọ̀n báyé fi ìhín rọ̀tì látara ológbò rọ́bà tọ́tì à ó di ológbò yẹn mọ́lẹ̀ kọ̀lámùtù ti mu à kò fún olóúnjẹ kọ̀lámùtà dá àhà kò tútù ológbò yìí sílẹ̀ tàkúlò min kàṣáṣì àgbì kó máa jẹ lórí ilẹ̀ ọlọ́run hátà máa tà ológbò ṣe kíni ológbò bá kú ó sì rí náà ọlọ́wọ̀n báyé láàrin ẹni tó tò látara ológbò tó rí náà ọlọ́wọ̀n báyé tó bá hùwà ẹ̀dá táwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ ó rọrùn kò rí ọlọ́wọ̀n báyé o tàwa lùsùn náà àlìjàmáà wọn ò kí ń ṣe kí ni wọn à kí ń ṣe ọ̀dájú àwọn ènìyàn gbogbo iṣẹ́ táwa náà bá ń ṣe ẹjá máa fàánú sí i ara àwọn òròyìn wà nìyẹn o ẹjá máa fàánú sí i ẹjá máa fi kí àwọn èèyàn sí i tá a bá kí àwọn ènìyàn ànábì ní ìrìhámù máa ń filẹ̀ àrídí yọ̀rìhámù kó máa ń fi sàmà ẹ kí àwọn tí ń bẹ lórí ilẹ̀ ẹni tí ń bẹ ní sàmà tí ń ṣe Allah wọ́n ṣe kí ni o ó kẹ̀yìn náà Ah, àwọn alùsùnà wọ́n jẹ́ni tó máa ń jẹ́ wasat wọ́n máa ń wà láàrin méjì níbi karamatul níbi karama tọ́lọ́wọ̀n bá máa ń fáwọn ẹni rẹ̀ ẹ̀rí eléyìí bùkátà tálọ́mọ̀ wípé àwọn alùsùnà wọn kì kọjá ìlà níbi nǹkan wọn karama ọlọ́wọ̀n bá máa ń fún àwọn ọ̀rí ààyè rẹ̀ ọlọ́wọ̀n máa ń karama karama ń àbí tó wà alùpùpù náà fi rinlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan kọjá àlà látara kàrámà àwọn oníṣúfí àwọn ọmọ kọjá àlà látara kàrámà àwọn mùtẹ́sílà àwọn náà sàṣe ètò lára kàrámà àwọn mùtẹ́sílà wọ́n ní kò sí pé kàrámà irọ́ ni wọ́n ní kò sí kàrámà wọ́n ní tẹ́bá ti ní pé kàrámà wà ẹtí ló ń fi ẹni tí kàrámà bá rọwọ́ rẹ̀ ẹtí ló fi ń gbogbo tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ èèyàn tó kọjá ìfẹ́sí tó yẹ pé kò sínú ìfẹ́sí èèyàn kí nǹkan yẹn wáyé kó lọ́wọ́ wá ṣe nǹkan yẹn wọ́n ní tí nǹkan yẹn bá sọ pé ó wà lára àwọn tí èsì ànábì ọlọ́run ẹ ti fi ẹni yẹn wé àwọn ànábì ọlọ́run yẹn àwọn mọ̀tẹ́sà ní kò sí karamọ̀ wọ́n sọ ọnù látara bẹ̀rẹ̀ àwọn ní súfí àwọn ní karamọ̀ wà ṣùgbọ́n látara karamọ̀ yìí wọ́n ti wá kọjá àlà wọ́n ní kódà àwọn èèyàn kan bẹ nínú àwọn ẹni ọlọ́run tán bá sọ fọ́lọ́run wípé ọlọ́run mi ìfẹ́ kálùkì á mọ̀ wáyé ọlọ́run sì gbọ́ ní ọ̀dọ̀ ní orílẹ̀ kí tó kókò lórílẹ̀ sojú kòrókòró báyìí òun lè tí mo fẹ́ sọ yìí àfá tó dẹ̀ sọ àkan nínú àwọn àfá àta tí mo kéwú lọ́wọ́ wọn ni àgbàfà ní lórílẹ̀ ń bì ó sọ wípé ìjọ kan ṣé Abdulkadiri ó ní ọmọ kan sọnù ìgbà tọ́mọ yìí wá sọnù wọ́n wá lọ bá ṣéwù ìyá yìí ṣéwù mi ìrọ́ mọ̀ mi mọ́ látàárọ̀ mo ní kó lọ́pọ̀ nínú rí ṣé òun ni mo lọlé láìpẹ́ wà rọ mi ìyá bá gbọ̀n lọlé ẹsẹ̀ wọn ṣe wọn ṣe ìyá délé ìṣẹ́jú márùn mẹ́wàá kò rọ́mọ ó tún kà sọ́dọ̀ ṣọ́ọ̀bù kọ́ dìrì bí màá mi lọ́tẹ̀ kan tẹ́lẹ̀ màá rí ọ̀ rí báwo eré àbáwádà ìrì mọ́ lọlé wàá bá wọn ti bá nínú lé ó ti délé ìyàwó ìbára bẹ́ẹ̀bì owó ní kòkó ọbẹ̀ owó kalẹ̀ ń wá ọmọ òun ní ìṣéwúdẹ̀ ni pé ó máa ti délé wọ́n wá wá wà rí ó bá ti wà náà sí ilé kẹta ṣéwù mi ìrọ́mọ mi ṣéwù bá ní àà eré àbáwádà ṣéwù bá dájú kò sọmọ alá ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ẹ̀mẹ́ ló mọ̀ pé ọlọ́wọ́ ní ẹ̀mẹ́ta ni ọlọ́wọ́ ní ẹ̀mẹ́ta ni kí ló dé tí mo ní kí ìyá yìí kó mọ̀ lọ sílé yóò rí ọmọ rẹ̀ ọlọ́wọ́ ni mọ̀ bínú àbùrùkọ́ dìrì bí sí sọ́mọ sọ yìí o pọ́bí náà bìí nǹkan dìrì ìgbà tí arábìnrin yẹn wá lákọ̀ọ́kọ́ tó ní kókó lọ́dẹ́ yóò rí ọmọ rẹ̀ yẹn àwọn ẹja ti jẹ ọmọ yẹn tó dẹ̀ jẹ orí òun ti lọ̀nà Ghana ẹja tó jẹ ẹsẹ̀ ó ti Cameroon yìí tó jẹ ìfo ọlọ́wọ́ ní ṣe rí ẹlẹ́ẹ̀kejì tí oní tí obìnrin yẹn wà yẹn àwọn ẹja yẹn ti dé wọ́n ń pọ ọmọ yẹn lọ́wọ́ mò ń ṣe àtúntò rẹ̀ ní ọwọ́ ni sọwọ́ yẹn lẹ́kẹ̀ẹ́ tó wà yìí mọ́bìnrin àbíkọ́sìkì máa ní kíyà yẹn lọlé mo ti parí iṣẹ́ lórí ẹ̀ kí ìyá yẹn tó délé yóò sì bọ́mọ wọ́n nígbà tí ìyá àbíkọ́sìkì wa ni àkúrẹ́ àríbẹ̀ náà ni o àkúrẹ́ àríbẹ̀ náà ni o sọ ìyá mọ̀ lọlé wọ́n nígbà tí ìyá màbí délé báyìí ó kẹ̀ bọ́mọ ni.

àṣàrọ́ ni wọ́n kó àwọn thousands of karama wá síbẹ̀ irọ́ burúkú ni àwọn wọ́n máa fi ọ́ nígbà ó di di years kò tọ̀ kò yàgbẹ́ kò sùn kò kò mú twenty years ẹ má mọ̀ fún wa sóbò mu náà kí ló ń ké náà àṣejù lélẹ́yìn gbogbo àwọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ibi kéèyàn máa kọjá karama àwọn náà gbà pé bó bá ọlọ́wọ̀n ọba lè mú kàrámà jáde lọ́wọ́ èèyàn àmọ́tọ́lọ̀ bá mú kàrámà jáde kò túmọ̀ sí pé dájà àtókù lọ ẹ̀gbọ́ kò túmọ̀ fún ẹgírí ó dájà àtókù lọ ọlọ́wọ̀n ọba lè kọ́ pẹ́ ilé kódà nígbà míì mínta ìrìnfilẹ̀ iman ẹni tó lẹ nígbàgbọ́ tí ò kí sílọ̀ dáadáa ọlọ́wọ̀n ọba lè mú kàrámà jáde lára rẹ̀ kọ́lọ́wọ̀n ọba ti pè é pé sọmọ̀fẹ́mi ọlọ́run tí mo ṣe lé e fún ẹ mo tún lè pé nǹkan míì èèyàn kan lọ jẹ́ mọ́tò pléènì lágbèjúwe ó wá já ọlọ́wọ́ kọ́dà tó gbà wọn tó wà ń bẹ̀ gbogbo wá kú àfẹnìkan and ah àwọn ilé gùn ẹ̀bùn tó ogun ah, ẹgbẹ́ lọ sínú pléènì míì tí wọ́n fẹ́ já ẹ̀rù pé irun ló máa rún ọlọ́run bá pọ̀ ilé tó fi ṣe kàrámọ̀ fún ọlọ́run bá fẹ́ pọ̀ pé èmi ọlọ́run tí mo ṣe lè fún ẹ mo lágbára ní orí rẹ̀ tó kàrámọ̀ ni ó máa ń wáyé ọlọ́run bá lè mú wáyé lọ́wọ́ èèyàn àmọ́ kò túmọ̀ sí gbá nìyẹn ló ṣe kí ni o lè dàbí rọ̀ tàwálù súnà máa ń fi kàrámà rinlẹ̀ tí ò sì ní kọjá ààlà báyìí ni àwọn alùsúnà ṣe kí ni máa ń wà láàrin so gbogbo tí alùsúnà ó bá ṣe a máa wà ní àárín ni fílmù àmọ́là níbi ìbáwọn èèyàn lò níbi ìsọ̀rọ̀ sí kákíyèsí àwa náà àwọn àtàbájá alùsúnà alùsúnà kì í játa bẹ́sẹ̀ ń wò mí ọ̀rọ̀ burúkú ń bẹ ní ẹnu mi ọ̀rọ̀ burúkú ń bẹ ní ẹnu mi alùsúnà kéèsè ròyìn alùsùn náà ọ̀rọ̀ tútù làá máa ṣekí ni làá máa sọ fáwọn èèyàn ọ̀rọ̀ tó dùn tó tẹ̀lérùn ó láṣẹ kí ni làá máa sọ fáwọn èèyàn àyàfi tẹ́ni náà bá ṣe kí ni tó bá kọjá àlà torí pé èèyàn bá gbé gbígbóná wa nínú súnà nínú ìsìlámù náà kó kí ni o lè gbígbóná pàdé ẹ̀ dọ́ọ̀dù ọ̀ nìyẹn àmọ́ kí ọ̀bá gbé gbóná wa lọ́gbẹ̀ẹ́ ìgbóná fún alùpùn náà nìyẹn kò sófin olófin kìnnìkan wọn bá gba ilé tí kò kí kò ṣe òfin ẹ̀sìn ìsìláàmù nìyẹn o ọgọ nìyẹn o tó o bá ti lè gbájì ẹ padà kẹ̀kẹ́ gbé etí méjì kúrò àmọ́ ma ní ẹ ẹlọ́run ṣe ẹ èmi máa wẹ̀ ẹ̀rẹ̀ gbà tó bá gbà gbà gbà etí adi alùpùpù lè gọ̀ tó bá ti gbàgbára rẹ̀ òka gbé ọ̀yà ọ̀yà gbé kúrò mbẹ́ ọ̀tọ́ kẹ́jì kí ni ìdáyé alùpùpù lè kọjá àná wọ́n ṣe àṣẹ ètò so àwọn náà ká kí òfin wa. kárí tá à ń bá rẹ̀ yàn lò kárí bá wọn sọ̀rọ̀ káti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kárí bá wọn sọ̀rọ̀ dáadáa àwọn ìṣe tí a lè fún náà ni ká mọ́ kọjá àlà tó mọ́lẹ̀ fi rẹ̀ rẹ̀ wọléwọlá ká mọ́ gbà àwọn tá a jẹ́ mùsùlùmí ẹni ẹ wọ́n ti ní kẹ́ mọ bá wa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yá àwòdì òkú wà kó ká lọ ẹ̀ẹ́ alùsùn ìṣèrí ìṣèlú ẹ̀ ààrí Muhammad sallallahu alayhi wa sallam ni ṣókí nínú ìwọ̀nba eléyìí tí a láǹfààní láti sọ nípa ìròyìn tí ń bẹ ahàlùsúnnàtí wàlìjàmà níparí tàbí parí ẹ̀ alùsúnnà ẹ̀ wọ́n máa ń gbára lọ́lọ́run wọ́n dẹ̀ máa ń lo sábàbí wọ́n máa ń gbára lọ́lọ́run wọ́n dẹ̀ máa ń lo alẹ́sàlá ni wípé ihris ma yanfa'uka wasta'in billah gbogbo tó máa ṣe láǹfààní sójú kò lé lórí o jẹ́jẹ̀dí mú ẹ tá a máa ń lo àgbẹ̀jẹ̀dí àrọ́ àtúlẹ̀ àgbẹ̀jẹ̀dí a máa ń lo wà ní àbúgbára lọ́lọ́run ìdí rẹ̀ ó kàn yọ wàá lo ògùn jẹ̀ríjẹ̀rí ọwọ́ dára lé ọlọ́run alùpùpù ọmọ ìsìnkẹ́ ọmọ wa dẹ̀lọ́ fọlọ́run fẹ́ fi àlùbáríkà sí so àwọn kan máa sọ wípé ìwà ló ní mọ́mọ̀ jẹ́wé ìwà ló ní mọ́mọ̀ wégbò màá ṣe dójú àdúrà tí ọparọ́ ni ọlọ́run ọmọ kò ní ọmọ wéwé òmówégbò gbégbò tí ó bá ṣe láǹfààní fún àìsàn kò ní ọmọ lò yìí tí alùsùn náà ò kì í ṣe tí ọlọ́run ọba pọ̀ táwọn ṣàhábà ò kì í ṣe táwọn alùsùn náà ò kì í ṣe òun náà ní ká máa ṣe ògo ẹbọ ogun tájà ẹbọ ni ká máa ṣe pàró ẹbọ ni ká máa pọ̀pọ̀ ẹbọ ni kí ẹwà sáyé àwọn aráàfà kó wá tiẹ̀ kẹfọ̀ bẹ́nu nta ikú ọ̀dọ́ nta ikú ọ̀dọ́ tó bá dá ìsìlákọ̀ṣẹ́ tọ́ba gbọ́mọ ẹgbẹ́ ìdí ẹ̀ láti tilẹ̀ àgbẹ̀ méjìlélọ́mọ lẹ́wọ̀n jáde ẹ̀kẹ́kẹ́ ẹ̀kọ́ lóko wọ́n bẹ̀rẹ̀ sí ní ọlùsùn pọ̀pọ̀ ẹ́ alùsùn náà yẹ pọ̀pọ̀ alùsùn náà ọ̀rọ̀ ọlọ́run là máa ń kà alùsùn náà àìsàn nǹkan mára àtàbìnrin lè gbẹnikẹ́ni tó bá so mára ọlọ́run ó yọ àlámàdì ara rẹ̀ kú yóò da ọ̀dára rẹ̀ ṣé n tó lọ́ọ́ má dára ẹ̀dára rẹ̀ sẹ́ ẹ̀mí ẹ̀mí kò dáa o nítorí nǹkan yìí kì í ṣe a lo sábàbí tó dáa tó lálàáfíà a sì gbára lé ọlọ́run subhanahu wa ta'ala kọ́lọ́n kí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ahlu sunnati wal jamaa àbí ìròyìn ahlu sunna sójà ìròyìn burúkú ìròyìn ahlu sunna rẹ o nǹkan míì tẹ́bá rí lára wa bóyá ẹni dálùkù wa lẹ́yìn kọ̀ọ̀kan tó wá ṣe é ẹlòmú jáde fún pé ah bẹ̀tù ẹni dálùkù náà kì í ṣe báyìí wọ́n ṣe báyìí ó lè jáde fún tiẹ̀ nìyẹn àmọ́ jẹ́nẹ́rálì tó jẹ́ ìròyìn fún gbogbo àwọn ahlu sunna àwọn nǹkan tá àwọn ẹnubọ̀ ó pọ̀ jù báyìí lọ ní àwọn ìròyìn rẹ̀ nítorí àsìkò láti dá àdúró báyìí àwọn èyí tá a sọ yìí àti Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó fún wa ní àgbọ́yé eléyìí jù báyìí lọ àwọn tí ọlọ́run bá ti ṣe ní èlò pẹ̀lú súnà nábì tọ̀lọ́rọ̀ ọlọ́run kọ́lọ̀n kí ó fẹ́ wa ilẹ̀ lórí ẹ̀ kọ́lọ̀n kó mọ́ yẹ̀wá gbogbo àwọn ọmọ yáya kò tí ì mú lẹ́nu wọn débi títẹ̀lé sunna náà dẹ̀ tí ì mú lẹ́nu wọn débi títẹ̀lé àti Allah subhanahu wa ta'ala kọ́lá òfin níwọ̀rùn fún wọn kọ́lá pẹ̀lọ́rọ̀ ọlọ́run àti sunna náà bíi Muhammad ní ìbámu sí bí àwọn sàhábà ti gbọ́yé kí o bá lè jèrè láyé àti lálẹ́ kìyàmà wallahu ta'ala alam wa sallallahu